أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala atọ́rọ̀nkí àti ìgbẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ètò wa àdáàbò dúníyà wà dín eléyìí tí ó kún fún ẹ̀kọ́ oríṣiríṣi eléyìí tí èèyàn máa múlò tí èèyàn máa fi ń ṣe oríire ní ayé àti ní alqiyama tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ilé tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. apá àdìsí kan. ní ìgbẹ̀yìn ètò wa eléyìí tó síwájú ta ni a máa bẹ̀rẹ̀ pẹ̀lú àlàyé rẹ̀ nínú ètò wa eléyìí tí ó wà lónìí. هنا الحديث كان النبي صلى الله عليه وسلم يقول من تعلم علما لغير الله أو أراد به غير الله فليتبوأ مقعده من النار bí ẹnikẹ́ni tó bá fi lè wá ìmọ̀ ọkọ̀ ìmọ̀ nítorí nǹkan míì tó yàtọ̀ sí Allah àbí ohun tó gbà lérò pẹ̀lú ìmọ̀tọ́ wá òun náà ní nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ kó fọ ara ibi tí ọba gbé nínú ná ọ̀nà náà sì wá lọ́ máa ná eléyìí ewu ńlá ń bẹ nínú ká mà nítorí ayé nítorí nǹkan kan tó yàtọ̀ sí máa ṣe kéèyàn náà nínú àdéhùn míì أني من طلب علما مما يبتغى به وجه الله لا يطلبه إلا لنيل عرض من أعراض الدنيا لم يرح ريح الجنة النبي صلى الله عليه وسلم يعني كان يتوبع في الواي مكان النوم ما ولا ترجو الله ṣùgbọ́n wọn wá ìmọ̀ yẹn àyàfi nítorí àti rí nǹkan kan nínú ẹrù ilé ayé ànábì ní kò ní gbóòórùn àlùjẹ̀nà yìí burú ó léwu gan pé káníyàn ọmọ dà lórí ìmọ̀ wa ìyẹn ni pé tí bá tiẹ̀ jẹ́ pé ìmọ̀ yìí ìyẹn fẹ́ wa ẹjá jẹ́ káníyàn wọ́ dáa mo fẹ́ mọ̀ nípa tọ́lọ́ mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ mo fẹ́ mọ̀ nípa níbi Muhammad sallallahu báwo ni màá ti sáyé rẹ̀ tí màá má bẹ̀rẹ̀ sí ní wá mọ̀ màá jẹ́ kó jẹ́ pé nǹkan tí mo fojú sùn náà ni pé tọ́lọ́ ni mo fẹ́ rí dáadáa tọ́lọ́ ni mo fẹ́ gbà mí fi wálé ayé èyí tó túmọ̀ sí pé kò sáyè sí ìtìlẹ̀ kọ́ mọ̀ mo lè kọ́ ní ilé wa tó ló mọ̀ bá ń bẹ́lẹ̀ mo lè kọ́ nílùú wa tí lè kéwú tí wọ́n ti lè kọ́ mi mọ̀ yẹn tí ó yàn tí ó yànjú bá wà mo sì lè lọ sílùú bòmíì tó bá ti kéde nílé ẹ̀kọ́ yẹn bá wà àbólúmọ̀ tí mo lè kọ́ ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ rẹ̀ so ìní jẹ́ pé mo á fojú sun pé àyàfi kí n lọ sílẹ̀ lárúbá kan ní lálágbọ̀n gàgà nítorí pé mo fẹ́ lọ sílẹ̀ lárúbá gan láti lọ kẹ́kọ̀ọ́ yìí tí ò bá jẹ́ pé ní tí mo fojú sùn látàrí lílọ síbẹ̀ náà ni pé màá fi rẹ́pọ̀ yẹn pọ́n bẹ̀ dáadáa torí àwọn ẹni tó mọ̀ nípa rẹ̀ pọ́n bẹ̀ dáadáa màá sì fi láǹfààní láti gbọ́ àgbọ́yé rẹ̀ lágbọ́yé yéké so tí ò bá ti jẹ́ pé irú àníyàn yẹn ní bá ń bẹ lọ́kàn àníyàn pé èmi náà tiẹ̀ fẹ́ wọ bàálù ẹ̀hẹ́n mo tiẹ̀ fẹ́ kó yára yẹ pé alẹ́ tara tí ó káwa náà jẹni tí ń fò lójú sámà àbá níyàn pé à ẹ ẹ má tẹ lọlẹ lárúbáwá tọrọkọbọ tí wọn má tẹ tó ń fọlùwà rẹ à ó ti fẹ́ di nǹkan mi lóye tó ti ń lọ́wọ́ nù ó ti fẹ́ di nǹkan mi ìdí nù tó fi jẹ́ pé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ lòun wá mà nípa kí ó àníyàn wọn dáa àníyàn wọn ọ̀dà bẹ́ẹ̀ ni tí màtí ọba sì da àtàláàtà ló ti yẹ ká dà mà torí tá a bá dúró di àlàmísì àsìkò ti bàjẹ́ pọ̀ àtàláàtà ló ti yẹ ká dà mà nísìnyí àfojúsùn tiẹ̀ pẹ̀lú màtí ó tó fẹ́ wá nípa ọ̀fẹ́ fi túwó jọ náà lẹ́sẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ nísìnyí tí máa ń pa àwọn fẹ́ lọ lẹ̀ lárúbá àwọn fẹ́ lọ kí ó ìgbà tí gbogbo ọ̀nà ti dí ma níbí bóyá ti ń lọ sí ilé ẹ̀kọ́ tìwé tẹ́lẹ̀ àwọn àwọn wò pé gbogbo àwọn ẹni tó ń jáde iléèwé wọn àríṣẹ́ so ẹ jẹ́ kó wọn da gbọ́nà kí ó òun kúkú máa kí ó díẹ̀ so tó náà bá gbìyànjú tó ń bá rí ilẹ̀ lárúbáwá lọ òun ó fi jẹ́ pé báyà ìgbésí ayé òun ó tiẹ̀ dáa ju tàtẹ̀yìnwá lọ nípa owó náà ni o ló fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òní ronú láti lọ sílẹ̀ lárúbáwá èyíkéyìí tọ́lọ́mùbá ṣe ń rọrùn fóun láti lọ bí àwọn àbíká pàtó ó lè sọ pé ibi tó ń fẹ́ lọ òun náà ní Kuwait ó kó ń fẹ́ lọ Saudi ó lè sọ pé ẹ ọ̀nà wo lèyàn lè gbàdí kọ́tọ̀ àwọn abi tó ti pọ́ lọ́ra tó ṣe pé òun ti rówó torí pé àníyàn wọn kàn fi kí ó ṣe bójúbójú ni o yìí ṣe pé àníyàn tó mọ fẹ́ mọ kí ó yẹn kí n fi gba ìmọ̀kánu kúrò lára mi kí n tún ṣe bẹ́ẹ̀ kí n gba ìmọ̀kánu lára àlùmọ́ mi ẹni tọ́lọ́ ń bá ṣe ń rọrùn pé kọ́gbọ́kọ́gbà kí wọ́n á ṣe bẹ́ẹ̀ fi máa wojú ọlọ́run mm, mm, mm. ilé ayé yìí náà sá nìta iná lọ́fà ló fi jẹ́ pé ọgọ́rọ́ lọ ṣùgbọ́n gbà tí kálukú náà dé èèyàn mélòó ló jókòó tì èèyàn mélòó ló jókòó tì pé ẹni mo mọ̀ ń dáadáa mo fẹ́ kó yẹ́ lómi náà ẹni mo mọ̀ láì dáa ta burú mo fẹ́ kó yẹ́ lómi náà kó lè pátì èèyàn mélòó ló jókòó tì lẹ́yìn ṣebí àfojúsùn owó lọ́pọ̀lọpọ̀ bá lọ owó náà ni wọ́n tún tẹ̀bà tí ń gbà wọ́n dé tó àníyàn yẹn ò dáa nǹkan lé ayé iná ni wọ́n fẹ́ fi kéwù yẹn náà tó kójọ ń gbà mí. àkàràmọ̀kọ́mọ̀lá tẹ́lá ní àyè àti wá lọ sí ilẹ̀ lárúbáwá nì ó sí ilẹ̀ fọmọ tí ń kẹ́kọ̀ọ́ láti wá lọ tẹ̀síwájú ẹ̀kọ́ rẹ̀ àyè kan sílẹ̀ ní Chad àyè kan sílẹ̀ ní Sudan àyè kan sì sílẹ̀ ní Al-Kuwait ọ̀kan wà ní Al-Madina ẹ rí pé Madina àti Kuwait làwọn èèyàn fojú sí nítorí pé bẹ́ẹ̀ ń à òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ẹlòmíràn tó máa sọ́kò sí ní bẹ́ẹ̀rù ọlọ́ òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ẹ̀ bá ro wọn gbọ́ pé wọ́n máa fún wọn lówó ń bẹ̀ kí ló máa ń fún wọn ọlọ́run máa ń sọ alólóṣì èló ni wọ́n ń fún wọn nítorí pé ẹ mọ̀ pé ẹ̀yìn bí èèyàn bá mọ̀ nípa nǹkan yóò máa sọ ń pa rẹ̀ yóò tún máa já tọ́ lẹ́nu yóò máa rò pọ̀ ń sọ láì sì jẹ́ rí nǹkan kan sọ èló ni wọ́n ń fún wọn owó tí ọ̀já mọ̀ nǹkan owó gbà máa fi fi fọ̀tọ̀ nǹkan kan ó lè rí rà akẹ́kọ̀ọ́ ni ó lè rí kíra rà pocket money ni wọ́n ń pè wá jẹ pé lẹ́yìn ni wọ́n fojú sùn ń bọ̀ bá wá tẹ wá wò pé gbogbo adúrú ọdún tó ti ṣe lọ́nà èló ló tùjọ ìdí nu tọpọlọpọ fi yẹ ẹjọ arinlẹ̀ tí ò ní fẹ padà lù rẹ̀ mọ́ ah, ẹgbẹ́ ẹ̀ta alákójọ náà dá kankan <laughs> níbi tí náà jáde nì ń pé ilé ayé ni wọ́n kìí ṣe pé ń ló fojú sí orí tó bá tó bá sì sọ pé abẹ́lé ló ti rí wàá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ká wá ìmọ̀ nítorí tọ́lọ̀ ká má wá mà nítorí pàǹfin wà nǹkan lé ayé ká má láfojúsùn míì lórí ìmọ̀ ṣé ó tá a fẹ́ wáyé ju pé a fẹ́ fi rojú ọlọ́run ọba lọ a sì fẹ́ gba ìmọ̀ kanu kúrò lára o ká tún tara abẹ́ ìgbánu kúrò lára ló mà wá gbogbo ẹ̀ gbogbo ẹ̀ á máa ṣe bẹ́ẹ̀ láti fi wojú ọlọ́run. eléyìí ni kókó òní pàtàkì ẹni ti jẹ́ kó nírú eléyìí àṣedànù lásán àṣedànù àṣesòfò àṣetẹ́ ni gbogbo ọ̀padà já sí fún a kì í wá ìmọ̀ eléyìí nítorí ayé a kì í wá ìmọ̀ eléyìí nítorí ń tá a jẹ a kì í wá ìmọ̀ eléyìí nítorí ń tá a mọ̀ aláàánú lọ́lọ́run ó lè padà ṣe ń tọ́ ọmọ jẹ tọ́ ọmọ mu fún ọ lára rẹ o. àmọ́ má jẹ́ ọ jẹ́ pé ńlá àfojúsùn rẹ láti pìlẹ̀ torí tó bá ti jẹ́ àfojúsùn rẹ láti pìlẹ̀ ọ̀tajà nù yàtọ̀ sọ́mọ tí ń lọ kọ́ ẹnjìnírìn yàtọ̀ sọ́mọ tí ń lọ kọ́ mẹ́tìrìn yàtọ̀ sọ́mọ tó ń lọ kọ́ nípa kíchìn gbogbo àwọn eléyìí láti pìlẹ̀ wọ́n fẹ́ jáde fún ọwá sẹ́ni wọ́n fẹ́ jáde káwọn náà jẹ́ ẹnjìníà wọ́n fẹ́ jáde fún ọdí dókítọ̀ wọ́n fẹ́ jáde fún ọdí nọ́ọ̀sì wọ́n fẹ́ jáde fún the professional teachers àwọn ti mọ̀ kọ́nù ń jẹ làwọn wá ń bẹ̀ sílẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn school school school tá a sọ yìí báyìí kò sí pé ìjáde school tá a náà sọ pé kọ bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run báwo ṣé bẹ̀rù ọlọ́run ni wọ́n ń kọ́ wọn bẹ̀ yìí àwọn ń kọ́ bó ṣe di bó ṣe di engineer wọ́n ń kọ́ bó ṣe di medical doctor wọ́n ń kọ́ bó ṣe di nurse wọ́n ń kọ́ bó ṣe di kìnnìkan tí wọ́n náà fi lọ bọ́ sí ẹ̀yìn wọ́n ti pé lọ́bọ̀ sínú ìgbésí ayé tí wọ́n náà lọ wáṣọ tiẹ̀ tó ṣe bọ́lọ́mọba kọ́kọ́ náà rẹ ni bọ́lọ́mọba ti kọ́ pé nǹkan mi lọ́ padà ṣe ọ̀sá ti kọ́ yìí ó ti kọ́ náà àfojúsùn rẹ nípa ọ̀fẹ́ ti jẹun ọlọ́run wa kọ́ pé ìgbẹ́kọ́ ló ń jẹ rẹ ó ti wá yàtọ̀ sí màkì òye wọn ikọ nítorí pé tí mo bá jáde mo fẹ́ di mufti wọ́n máa fún mi lówó oṣù wọn ikọ nítorí pé tí mo bá jáde màá di kọ́ọ̀bí adájọ́ wọ́n máa fún mi lówó oṣù wọn ikọ nítorí pé tí mo bá jáde wọ́n sọ mí di imam wọ́n máa fún mi lówó oṣù wọ́n ikọ́ nítorí pé tí mo bá jáde màá dẹni tí ń pèpè fún sọlá àti wọ́n máa fún mi lówó oṣù wọ́n ikọ́ nítorí pé màá di dáríyà ẹni tí wọ́n máa pe àwọn èèyàn ẹ̀sìn ọlọ́run wọ́n máa fún mi lówó gbogbo yìí ọ̀gbọ́dọ̀ sílẹ̀ mi rẹ̀ ńlá lọ̀rọ̀ kí àníyàn kanú àwọn àníyàn yìí ọ̀gbọ́dọ̀ sílẹ̀ rẹ̀ nígbà tó ń àwọn àfa wọn lọ́pọ̀lọpọ̀ gbà tọ́lọ̀ máa ran ọmọ lọ́wọ́ tó bá lọ ilẹ̀ lárúbáwá tọ́lọ̀ kọ́ tí ó ẹ rí i pé ní gbogbo ìgbà ni wọ́n máa sìn ọlọ́run bá ní kí wọ́n ríra wọn bọ́n máa bá wálé wọ́n máa sìn pítọ̀ ẹ̀kọ́ tẹ̀ wọ́n á kọ́ ìkílẹ̀ fi ṣe ẹ̀kọ́ tẹ̀ kọ́ ìkílẹ̀ fi ṣe nítorí pé àfojúsùn tiwọn náà ni pé ilé ẹ̀kọ́ tiwa náà ń lọ tọ́ ń lọ tọ́ ń lọ yìí báyìí bọ́ ọ bá jáde iṣẹ́ wo ló rí ṣe èló lọ́ọ́ máa bà tòtí wọn náà bá wá jẹ pé ọlọ́run bá ti sàánù rẹ o ti lágbọ̀ọ́yé ẹ̀sìn dáadáa wọ́n mọ̀ ọ́ ti ṣe wọ́n mọ̀ ọ́ ti ṣe torí ńgbọ́ bá sọ pé à eléyìí èsè kí ó téèyàn máa fi rí sẹ̀ èsè kéésè màtá máa kọ́ téèyàn máa gbé páálí rẹ ká tó mọ̀ wá sẹ̀ eléyìí báyìí ní tá a máa jẹ tá a máa mu ọlọ́run yóò bá wa tí ọ̀nà yìí tá a máa lò láti fi ní tá a máa jẹ tá a máa mu wọ́n lè wá máa ká gbogbo ètò àwọn akọ́yìí gbogbo ọdún tó ń bàjẹ́ ọ̀ bàjẹ́ yìí lọ́dọ̀ tí tò wọ́n fẹ́ sí ẹsẹ̀ rẹ kó lójú ọ̀nà pọ̀ ń wá mà ìdè eléyìí àmbùkátà láti jẹ́ kí àníyàn wa kọ́ dáa lórí ìmọ̀ kí ó téèyàn bá fẹ́ kọ́ téèyàn sì fẹ́ mà tọ́ nítorí ìdè eléyìí báyìí a gbọ́dọ̀ wá ìmọ̀ wa nítorí tọ́lọ̀ a gbọ́dọ̀ wá nítorí tayé yìí báyìí Hamad ibn Salama rahimahullah ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere ni ó ní man talaba al-hadith li ghayri Allah mukira bih ẹnikẹ́ni tó bá wá mọ̀ nípa hadith nítorí nǹkan míì tó yàtọ̀ sí Allah à ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò dé tèsì aburú òsè ẹni kọ́ ọ̀gbọ̀lọ̀ wá mọ̀ nítorí nǹkan míì àfi nítorí jẹ́ Allah tọ́ bákan náà apá kan nínú àwọn aṣáájú rere ni ẹ̀yin ìyá mi ò àríyìdò bi'ilmikum Allah ta'ala ẹjọ́ jẹ́ pé ọlọ́run ọba tó ga iná ní nǹkan àfojúsùn yín nípa àmàtẹ́ ń wá fa inni lam ajlis majlisan qat anwi fihi an atawada'a illa lam aqum torí mi ò jókòó ń bi kàn rí láyé pẹ̀lú àníyàn pé mo fẹ́ tẹ̀rí bá ń bẹ̀ ǹfẹ́ jọra mi lójú ń bẹ̀ àyàfi kọjá pé tí mo bá dé bẹ̀ ìní dìde kó ń bẹ̀ àfi kọ́ gbé mi ga ju gbogbo ẹ̀ wà ń bẹ̀ torí pé àníyàn tẹ̀rí bá mo bá wọ̀ bẹ̀ wọlé majlis majlisan qat èmi ò sì jókòó ń bi kàn rí ẹnu fi ihe ẹnu àádọ́wọ̀ pẹ̀lú àníyàn pé mo fẹ́ ní ìfì hàn kálukú pé wọn ò tó mi ní ìfì hàn kó wá ń bì lónìí pé wọn ò tó mi. illa lam aqum hatta uftadah àfikọ́ jẹ́ pé kí n tó dìde ọlọ́run ti tú àṣírí mi ń yẹ pẹ̀lẹ́ kọjá sísọ subhanallah wal ilmu ibadatun min al ibadat torí pé ìmọ̀ ìjọsìn kan ni nínú àwọn ìjọsìn nǹkan kan tá a fi súnmọ́ lọ ní nínú àwọn nǹkan tá a fi wá ti súnmọ́ lọ. ní ọmọ ìyá mi ẹja níyàwó dá ẹja níyàwó dá ẹja níyàwó dá lórí ìmàkíó ẹni tó bá fẹ́ wá màkíó kó jẹ́ ká ní ọ̀wọ́n dá kó sì mọ̀ yìí pé àmánà ni torí pé ìmọ̀ nípa kíó yìí ó pàtàkì pé ká rí àwọn ọmọ wa kí wọ́n máa kọ́ ọ torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ parí táwọn olùmọ̀ bá ti ń kú aláìmọ̀kan ni wọ́n padà máa tì síwájú òun ti ṣìnà yóò tún ṣì àwọn èèyàn lọ́nà kí láà jẹ́ ẹjẹ́ àfilẹ̀ fọlọ́ ṣùgbọ́n à ń bu kàtà kárẹ̀ ní tí nípa kí o lọ́jọ́ kan ní Al-Madina ẹnìkan gbé mi lọ́kọ̀ ló gbé mi wá sínú. Si aljamiatul islamiyya ni àbọ̀ ń gbé mi jáde tó bàbá yẹn wá ń bí mi ó ní ọdún mélòó ló ti lò ní Madina bì mo ní ọdún mẹ́ńlá bàbá yẹn wá ní kí ni mo ń ṣe <laughs> mo ní mo ń kẹ́kọ̀ọ́ nípa ṣẹ́ríyà Allahu akbar ó ní tó bá jáde <laughs> ẹ máa gbé àròtí sọgbọ́jì ní sọọdún ó ní tó bá jáde kí ló wàá rí ẹ̀kọ́ yìí ti ṣe ń lò yín tí wọ́n gbọ́ títẹ́ <laughs> mo ní bẹ́ẹ̀ ni wọ́n gbà mí títẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo àwọn ọmọ tìyín náà tán bá ti jáde wọ́n rẹ́ nígbà wọn títẹ́ <laughs> torí ọ̀rọ̀ tó wọ́n sọ yẹn ní àsìkò tí mo ń sọ̀rọ̀ yẹn ó ti fẹ́ẹ̀ tó ọdún mẹ́fà sí ìgbà yẹn tán ti gbà yẹn káyìn ní Saudi táwọn pété ọba débì kan rí tí ọmọ abẹ ọkàn máa fẹnu warọ ọmọ fẹnu fọmbù tó pọnú mi rò pé tí a bá ti dé Saudi èpẹ rẹ gan owó ni àwọn ọmọ abẹ wọn kú oríire <laughs> bẹ́ẹ̀ ni wọn kú oríire nítorí wọn wá tòsí Mẹ́kà wọn wá tòsí Mẹdínà àmọ́ kú oríire tí yóò bá sọ ẹ mọ̀ kó wó ni ìròyìn yóò bá owó owó yìí náà ni bí wọ́n bá ti lọ àjì àbọ̀bá lọ ń múra rí tó jùlọ sí fọ́ tó bá wo ẹ̀gbẹ̀gbẹ̀ títì ó rí sí àwọn bàbá kan àtàwọn ọ̀dọ́ tí wọ́n pààkì pickup sẹ́gbẹ̀gbẹ̀ títì lọ àwọn pickup tí wọ́n pààkì sẹ́gbẹ̀gbẹ̀ títì lọ yìí ó rí pé wọ́n kó àwọn watermelon wọ́n kó sínú rẹ̀ tí ó kún bá mú ìgbà míì lẹ́nu àwọn mọ́ṣáláṣí àdúgbò gbogbo ẹ̀rí sí irú àwọn bàbá àtàwọn ọ̀dọ́ tí ń ta watermelon yìí tí wọ́n gbé sí àbáwọ mọ́ṣáláṣí àbájáde mọ́ṣáláṣí dẹ́dẹ́dẹ́ pé tẹ̀mí bá ti ń jáde báyìí bẹ́ẹ̀ bá ti wọlé ẹ̀sìn kọ̀ọ̀kan rí tó kálukó tó àmọ́ láàní àfitá bá jáde o bóyá lè ra wọ́tàmílọ̀n yìí. owó wa wà ń Saudi tó bẹ́ẹ̀ nìyẹn wá jókòó ti wọ́tàmílọ̀n wọ́tàmílọ̀n Saudi <laughs> irú àwọn tí ń ta ọ́ ló sọ pé habhabiriyalẹ́yìn habhabiriyalẹ́yìn ìyẹn kí wọ́tàmílọ̀n tó rí ya wọ́tàmílọ̀n tó rí ya ẹ̀yin wọ́n á kà pé ok gbogbo pípọ̀pù yìí wọ́tàmílọ̀n mélòó lọ́wọ́ àmì sẹ́mi ọ̀kí lọ́dọ̀ tó àmì tí ẹnìkan bá bu ẹnìkan lówó òwò ní kò sí sẹ́sẹ́ ọlápò ó wá ní ẹrùn lọ́wọ́ lọ́ba sì kọ́ ọba kò lọ́ba fún one thousand one hundred adúrú ìrìn tí mo rìn <laughs> ah, ọba gbalẹ́ tí kò mú ni nítorí pé okó dùn òru làgbẹ̀dẹ tiẹ̀ ń pọkọ́tà ìyẹn sàánù rẹ̀ o tún fẹ́ máa bá wípé sọ̀wọ́ ń sọ yẹ kó fún ọ nù ọ máa ń sọ ni máa alẹ́ ní mọ̀sílì náà ní sẹ́bí yìí àyè ò sí fún yín láti máa ṣe ìbáwí fẹ́ni tó ṣe dáadáa sí ó ti fẹ́ ti lápò ìwọ náà lọ dán wo fẹ́ ṣe ṣiṣẹ́ kọ́ ọmọ bó rọrùn rí bí ọ̀rọ̀rùn rí àwọn bàbá bàbá wàlá ó lè jókòó tì nínú òórùn burúkú sóòrùn ní múndí ó lè jókòó sínú oòrùn yẹn láti nǹkan bíi aago mẹ́wàá àárọ̀ títí tó fi di áfírì di ẹ̀yìn áfírì ó lè má tàdú mẹ́wàá lọ ó sì lọ́mọ ilé oníyàwó ilé mọ́tò rẹ̀ kìí sì somi wọ́n ń rọ̀ sí lépo yóò lọ lépo yóò lépo wọ́n ti gbà yẹn síṣẹ́ káyìn nígbà tí bàbá yìí bá mi sọ̀rọ̀ yẹn ó ti tọ́dún mẹ́fà nítorí pé níta máa ń ṣe ni pé gbogbo ẹni tọ́kẹ́kọ̀ọ́ náà tọ́kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o ìṣe ni wọ́n gbà wọ́n ṣiṣẹ́ tíṣà àbí kí wọ́n gbà wọ́n ṣiṣẹ́ adájọ́ àbí kí wọ́n gbà wọ́n ṣiṣẹ́ yìí pé wọ́n máa pèpè sẹ́sìn ọlọ́run àbí kọ́ wà lọ́kì pé kí wọ́n gbà kọ́ máa ṣe lè máàmù ókè ní ìsìn gbogbo mọ́ṣáláṣí láti ní lè máàmù fún àwọn tuntun tuntun tá à ń kọ́ ti gba àwọn kankan lẹ̀ tá àti ẹ̀ kọ́ mọ́ṣáláṣí tán adájọ́ àníbi àwọn títà títà àwọn àlejò tá a gbà wọlú bí àwọn ọmọ misra bí àwọn ọmọ sudan bí àwọn ọmọ soria bí àwọn ọmọ al-iraq àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń ba kọ́ńtrákì tí wọ́n á jẹ́ pé tọ̀ ó ti tó bá náà yìí náà máa lọ lú yín à ń fa àwọn ọmọ wa di àti wá lé àwọn náà tà kí ló kù ẹ̀yin ọmọ ìlú wa náà sẹ́yìn tí wọ́n á jáde náà nìyí ẹ̀ sùúrù ni so bàbá yẹn wá ń sọ fún mi pé ṣé kìí ṣe pé mò ń fò ṣe yẹ̀yẹ́ ìgbà tí mo sọ wípé báwọn ọmọ tí náà ṣe ń ríṣẹ́ làwọn náà ríṣẹ́ tá a bá dé lu wa mo ní àyè ìjọ ṣe masha allah alimamilaka làwọn ti tọ́ yẹ pé masha allah ni yẹ̀ṣẹ́ olùkọ́ <laughs> rí bẹ́ẹ̀ òun lọ́mọ méjì ọ̀kan jáde ní kulliyat sharia ọ̀kan jáde ní kulliyat da'wa fakọ́lítì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan sharia ọ̀kan da'wa ó ní ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì distinction ni wọ́n gbà jáde ó ti lé lọ́dún méjì nísìn àwọn wá sí àwọn òrìṣẹ́ torí àwọn ìkọ́mẹ́sì nítorí pé mò ń wáṣẹ́ wọ́n ìkọ́mẹ́sì nítorí pé mo fẹ́ fi lówó ilé ayé ìyẹn máa ń kọ pẹ̀lú ẹ̀mí pé mo fi ń wá tọ́wà lọ́dọ̀ ọlọ́run ẹja ti ká níyàwó ọ̀dà aláàánú lọ́lọ́run kéésì kọ́ lọ́wọ́ lè tara àmọ́ yìí náà kó fún ọ ní nǹkan lé ayé àmọ́ wọ sáàtì mẹ́jọ jẹ́ pé nǹkan lé ayé yẹn ló fojú sùn lórí kọ́ mọ́ bá dìbà lẹ́jọ́ fún ọ orí orí orí nǹkan lé ayé orí yóò dìbà lẹ́jọ́ fún ọ nígbà tó bá níyàn tiẹ̀ nù tẹ́lẹ̀ náà àmọ́ ìwọ ní àníyàn pé nǹkan ayé lọ fẹ́ fi wá tọ́lọ̀ bá fún ọ yóò tún bọ̀ pàlùbáríkà tí ọ̀ bá fún ọ yóò tún fa àlùbáríkà sí gbèsè ayé àtìmá rẹ ò ní ní ẹjọ́ jẹ́ níjọ́ gbẹ̀ndà òkè àwọn òkè tẹ́lẹ̀ náà òkúkú kọ́mọ yìí nítorí tèmi ọlọ́ sọ̀jà dé káníyàn wà kọ́ dáa táníyàn bá ti da èèyàn kú oríire táníyàn bá ti da dáadọ́ jẹ́ téèyàn nínú ẹ̀kọ́ tó tún yẹ kí ọmọ tí ń kẹ́kọ̀ọ́ kó ní òun náà ni pé gbogbo àwọn nǹkan tí bá máa múni ká ìrojú láti wá mà èèyàn gbọdọ jìnnà sí gbogbo nǹkan tí ò ní jẹ́ kó o lè fàṣìkò rẹ sílẹ̀ fàtí wà mà jìnnà sí torí pé a rí pé téèyàn ọba ṣe bẹ́ẹ̀ ìmọ̀ yẹn ò ní wa ìdí nu tó fi gbogbo lájókòó tán tó o bá ti lè pati má ti wà wá mi hẹ́n so ọlọ́run bá ní wa tawakkal ala Allah wa kafa billahi wakila bọ́lọ̀ wọn bá dúró tó bá jẹ́ pé má lọ́ọ́ bá ń wá o bọ́lọ̀ ń dúró kó sì mọ̀ pọ́lọ̀ wọn bá tó lẹ́ni tí àgbára lé èrò orí rẹ ó jù kọ́ mọ́ kọ́ wà fún pé ìmọ̀ ló ń wá mẹ́jọ jẹ́ pé òun ròyìn ròyìn torí pé òun ròyìn ròyìn o wọ́n padà pa àmàtí ń jọkàn làwọn olùmọ̀ sọ pé al-ilmu la yu'tika ba'dahu hatta tu'tiyahu kullaka ìmọ̀ òní jẹ́ kó rí díẹ̀ mú nínú ọ̀hún nígbà tí wọ́n bá sọ gbogbo ara rẹ̀ lẹ̀ fún un ìlànà sọ pé ìdá àtẹ̀yìntẹ̀lẹ̀ ìlmà kò lẹ́kà àtọ́kẹ̀ ní sọ tí wọ́n bá fi gbogbo ara rẹ̀ lẹ̀ fún mà pípé ńlọ fi ń wà òní nǹkan míì ìdajì mà lónìí bí wàá lẹni tó fi ìdajì tiẹ̀ sílẹ̀ fún mà ìlàrin lónìí ẹni tó fi ìlàrin rẹ̀ sílẹ̀ fún mà ìlàjọ rẹ̀ lónìí ẹni tó ní à ah, mi mi náà lásìkò ọlọ́pàá ló fi jẹ́ pé màmá wà lẹ́ẹ̀kan là olódo lọ́jẹ̀ torí ẹ ẹni tẹ́ kọ́ mà wà á fira rẹ sílẹ̀ fún pátápátá ni ẹni tó sì ń kọ́ mọ̀ ní ma gbá ń sẹ̀sì ká ẹ pé gbogbo àmọ́fẹ́ browse àmọ́fẹ́ tí mo ti ń lọ láyé olódo olódo burúkú lọ́jẹ̀ ẹni tó sì fẹ́ wá mọ̀ ní ma gbé rédíò ká àmọ́fẹ́ ah, gbọ́ BBC ah, Voice of ẹni tí sì ń wá mà kò ní jẹ́ pé ó bá ti ń jáde ní class ẹni wa ní òun kọ́kọ́rọ́ yóò lọ kíkì mọ́tò wò yóò tún lọ kíkì mọ́tò àbá olódó torí gbogbo nǹkan yóò mú ọ̀pá ìròjù torí ẹ gbogbo tó lè mú ọ̀pá ìròjù níbi àti wá mà wá jìnà sí bákan náà nínú ẹ̀kọ́ tó tún yẹ kọ́ ọmọ tí ọ ń wá mà kó ní òun pé ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn nǹkan ilé ayé tó lè mú ọkọ ìrojú nípa àmà wàá dínkù wàá dínkù torí pé àwọn aṣíwájú wa rere á máa sọ pé à ah, nìkan ní mọ̀ masha Allah adúrún tó mọ̀ lórí adúrún tó há ẹ ẹ tó fẹlẹ̀ ni pé yu'thiruna al-'ilma 'ala kulli shay wọ́n fún ìmọ̀lọ́lá lórí gbogbo nǹkan mìíràn ńlọ́fà ló fi rọrùn fún wa. ìmáàmù Ahmad rahimahullah wọ́n ní ìmáàmù wáyé Allahu akbar wọ́n dá kí wọ́n máa tó ṣe àwọn aṣíwájú rere o wọ́n ní ìmáàmù Ahmed kò fẹ́yàwó àfi lẹ́yìn ìgbà tó pọ̀ mọ́ ogójì ọdún torí ìmàtẹ̀wà àní ìsìn ẹ̀mí fẹ́ wá mà láti ìgbà tí mo ti wà lọ́mọ ọdún mẹ́rìndínlógún níbí mi ti ń lé mo sì ní mo fẹ́ wá mà ẹ̀rí nǹkan mẹ́ wọ́n lọ wọ àwọn obìnrin pé òní fẹ́ ṣé gíga ni àbí kúkúrú dákúngbàgbé ẹ̀ ò lè wá mà ń tiẹ̀ bàbá kan o ó dùn máa sọ pé ìmáàmù ahmed ìmáàmù ahlẹ̀ sunna ókè ọ̀nà gbà di ìmáàmù ahlẹ̀ sunna tí wọ́n lè tọ́ wọ́n sì tún máa sọ pé abu abdillah ó ọmọ ń abdullah lọ́kọ̀ kìtàbù sunna tó ń ti bí òun ti dàgbà kó tó ọlọ́run àwọn ọmọ náà lágbàlagbà wọ́n nínú àwọn ọmọ tó ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ lónìí báyìí nísìnyí ó lè ti sọdún kan lé kí ó kọ́ra pé dákun mọ́ fẹ́ gbà màrán kan ní kíní màrán náà ẹ̀ máa torí pọ̀rọ̀ obìnrin olúwa rẹ̀ kàn lálà ni ẹ gbọ́rọ̀ olúwa rẹ̀ kàn lálà ìwà ìwà gẹ́gẹ́ bí abáládé kò ní í fi àsìkò sílẹ̀ fún màá yẹn bí àwọn nǹkan míì ti ń ronú nípa rẹ̀ Abubakar al-Ambari. ọ̀kan nínú àwọn olùmọ̀ọ́nì wọ́n bùn un lẹ́rúbìnrin ẹrúbìnrin yìí wá wọlé wá bá Abubakar al-Anbari lóbìnrin yẹn ló ti ṣe wọlé ọbẹ̀rẹ̀ sí ni àfa bẹ̀rẹ̀ sí ni ronú nípa nǹkan kan nínú kókó ọ̀rọ̀ mà bóbìnrin ti wá wọlé tà ìwọlé nǹkan ìbá sapa lórí kọ̀rántí má lọ́ba ní akhrijuha ẹ dákun ẹ mọ́mọ́ ẹ mọ́mọ́ bí ní jáde ẹ mú jáde ẹ mú jáde lọ síbi tá a ti ta ọmọbìnrin bá ní ẹ má bínú sáà o tí mo sẹ́ ní onírà ọ̀ọ́sẹ́ illa anna qalbin shaghala bik ntọ́ka ṣẹlẹ̀ ní pé rírí tí mo rí ọkàn mi dàrú ìmọ̀ tí mo ṣe mọ́ ìmàlẹ̀ mi wà ìmàlẹ̀ mi wà ìwọ yóò lè jẹ lè kọjú mọ́mọ́. wa ma qadru mithliki an yamna'ani min 'ilmi bó wa bó ni ti tiẹ̀ ti tiẹ̀ tí rú rẹ̀ wá jẹ́ kó dí mi lọ́nà àti wá mà ẹ lápá ẹ mú lọ bí tá ti tà. Allahu akbar ìwọ sì rófin ta ìrófin ọgá lù ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń kọ́ kí o gán ṣe zìnà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń wá mà ó ti fọ ọmọ bíi mẹ́ta lóyún lóyún zìnà o sì lóòní mà òun wá mọ̀ òní bó ló ti fẹ́ ni eré ló ń pè ní torí ẹ̀ iná ni al-Khatib al-Baghdadi nínú tírà أني لا ينال هذا العلم لا ينال هذا العلم إلا من عطل دكانه وخرب بستانه وهجر إخوانه ومات أقرب أهله فلم يشهد جنازته أما سسوى جنجون جزاكم الله خيرا أبي الله له وتعالى كي أباس أهول مغانية سولوريني أين بياتيني ألقيا وأباس أكسي أريد أن eré tí ó jàǹfààní fún àwa àti àwọn náà ní ayé àti ní alùkìyàmà ètò àdáàbò dúníyà wà dín yóò tún máa tẹ̀síwájú tí ó bá tó di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.